Abdulfatah Sàwùmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Júmọ́ gbogbo ọjọ́ Friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì kanada lubarika Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù Abdulfatah Sàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí i. 033 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدوك فهم الله وبركاته àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àfọlátù fún anábì wa Muhammad gbogbo àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà anábì tó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lẹ́wà kò fi ìkẹ́ tí àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn. gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ nìhun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ ní ìjẹ́ ìjọ́ òun náà ni ọ̀rọ̀ nípa azawaju fil islam ọ̀rọ̀ nípa ìfẹ́ ọkọ àbí ìfẹ́ ìyàwó nínú islam tòun mo ti ṣe àwọn àlàyé àwọn oore àwọn ọlá àti àwọn ipò tí islam tó to ìlọ́kọ ìníyàwó tó fi sí nínú islam wa ìpè ẹ̀sìn ọlọ́run ọba ni kìí ṣe nǹkan tí yẹn lè ṣe bó bá ṣe wù yẹn báṣubàṣu ṣùgbọ́n kan náà mo ṣàlàyé wípé kò sí wípé boyfriend àbí girlfriend nínú Islam fẹ́ni tó bá fẹ́ ṣe Islam o tó bá fẹ́ ṣe Islam tí kìí ṣe pé ìranù ló fẹ́ ṣe o kò sí ti ń jẹ́ nínú Islam ní àsìkò tó bá fẹ́ ní ọkọ ó ní àwọn ìgbésẹ̀ tí yẹn máa ń gbé tó bá kan náà tí yẹn bá sì fẹ́ níyàwó ó ní ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé nítorí àwọn àṣìṣe tí ó ń pọ̀ tí àwọn èèyàn ń ṣe òun náà ni a pé kí a kan ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ìdílé sallallahu wasallam ó jẹ́ kó yé kí gbogbo ọmọ ẹran tó bá ń jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn náà ni ìjẹ́ ènìyàn ó máa béèrè lára rẹ̀ ìjẹ́ pé á ah, lágbájá ó ti lágbájá ó ti tó ní ìyàwó tó tó bá ti tó stage yẹn yóò béèrè àmọ́ kì í ṣe pé ń béèrè kí ara ńlá agbájá alágbájá ara rẹ̀ ń lé wọn tó kó sì máa ní wọn máa ṣe bó bá ṣe wù ú kò ṣe síbẹ̀ nínú Islam lànàbì fi ní pé ah, ya ma'shara shabab ń àdéhùn Abu Sa'id al-Khudri ó ní ya ma'shara shabab ó ní mo pè é ní ọ̀dọ́ man istata'a minkumul ba'a wọ́n tó bá ti mọ̀ pé o ti lágbára láti lè fẹ́ ìyàwó falyatazawwaj ànábi náà lẹ́fẹ̀ẹ́ tètè bóyá tètè gbìyànjú tètè gbégbèsè kò fẹ́ ìyàwó so ntaari gbọ́n mi ọ̀rọ̀ yìí ni pé wọ́n tó bá ti lágbára má ló fẹ́ ṣe má ló fẹ́ fẹ́ ìyàwó so ànábi ní tí yẹn bá ti ṣe yẹn obìnrin ọkùnrin tó ti tó ìyàwó ni tó bá ti níyàwó ànábì ní ìyẹn fàínàhù àgọ́dúrẹ̀ ìbásọ̀ péjì kojú rẹ̀ ọ̀rẹ́ kojú rẹ̀ ọ̀rẹ́ kò ní máa ràn ràn káàkiri mọ́ àtọkùnrin àtòbìnrin wà á sọnù lè fárọ̀jì yóò ti jẹni tí yóò rí bí ṣọ́ abẹ́ rẹ̀ sílẹ̀ yìí náà ní nǹkan ànábì sọ fànábì wá ní òkè fàínlẹ̀m tẹ̀sítẹ̀tẹ̀ àti wàmẹ́ńlẹ̀m yẹ̀sítẹ̀tẹ̀ ẹni tí ò bá wá lágbára láti lè fẹ́ ìyàwó tó kí gbogbo nǹkan tí ẹ máa fi ń fẹ́yàwó òní ẹnu nǹkan tó kàn nínà ní pé ara rẹ kó máa move ànábì ní fa alayhi bis-sawm ànábì ní máa gbààwẹ̀ ogun rẹ ànábì fún ọ̀hún kò sí ogun mi tó ràn ju máa gbààwẹ̀ lọ tó bá ti ń gbààwẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní fa innahu lahu wija' yóò mọ̀ kọ́ níjànú àtọkùnrin àtobìnrin ó ṣe pé gbogbo ìgbà lọ́mọ ní ṣẹṣọ ọ̀jì ànábì ni máa gba àwẹ̀ tó bá ti ń gba àwẹ̀ ó rí i pé yọmọ ọmọ calm sọ àwẹ̀ máa ń rọ̀yàn lé ogun ni àwẹ̀ ló rọ̀yàn lé ogun ogun tí ń lé lára yàn ojú ogun èèyàn rọ̀ so kò wá sẹ́ni tó bá wá gbàwẹ̀ yẹn báyẹn bó ṣe bá nàbì ṣe ni ká gbàwẹ̀ gangan tó yẹ pé ń gbàwẹ̀ kọ́ owó kúwò lórí fóònù ń gbàwẹ̀ kọ́ owó tv ìwó kúwò kọ́mọ jòkó fi àwọn tí ó tún máa jí ọ̀jì rẹ̀ ṣẹ́ṣọ́ ọ̀jì rẹ̀ kalẹ̀ kọ́mọ wúwo kúwò ọmọdéjú rẹ̀ kalẹ̀ ẹni yẹn dandan ara rẹ̀ ọ̀rọ̀ sọlẹ̀ yìí náà ni tí anabi sallallahu alaihi wasallam sọ so anabi wálé ẹni tí ó bá lágbára òbó òlì yẹn ṣe máa ń lágbára láti fẹ́ yàwó èyí nílá ọlọ́run jẹ́ kí ẹnu wọn padà débẹ̀ àmọ́ èyí tí mo fẹ́ gbéyàwó lónìí òun náà ni ìgbésẹ̀ tí yẹn máa ń gbé tí yẹn bá fẹ́ fẹ́ ìyàwó àbí tí yẹn bá fẹ́ ní ọkọ níbi ọ̀rọ̀ yìí lè ṣe mọ bí Islam ṣe dùn tó bí Islam ṣe kún ní ẹ̀sìn tó ọlọ́run bá sọ fún wa nínú Suratu Nisa olúwa ní a'udhu billahi minash shaitani rajim fankihu ma taba lakum minan nisa olúwa ní ẹ máa fẹ́ èyí tó bá tẹ́ lọ́rùn nínú àwọn obìnrin tó bá tẹ́ yín lọ́rùn tó ọ̀hún bóòlù yóò ṣe mọ̀ pé lè tẹ́ mi lọ́rùn síwájú eléyìí anábì sallallahu alaihi wasallam ó ti kọ́kọ́ fún wa ní ìmọ̀ràn wípé gbogbo ẹni tó bá fẹ́ fẹ́yàwó gbọdọ̀ ní focus torí pé kí ni ìyàwó fífẹ́ òun ni ìpìnlẹ̀ ìgbésí ayé ẹlòmíì tó fẹ́ wáyé ẹ̀rẹ̀ tó akóńkálukú bá ń ronú wípé mo fẹ́ pinlẹ̀ ìgbésí ayé fẹ́ nìkan ni yóò máa mọ irú bóun lòun ṣe ṣe ìgbésẹ̀ ìyàwó ẹlòmíì ó ṣe mistake mistake yẹn ló yóò affect ẹ tí tí tó fi jáde láyé yóò sì affect àwọn ọmọ yẹn náà torí pé kí ni time tí wọ́n lọ lè sọ pé òun di oníyàwó tó dọlọ́kọ kò gbé nígbé tó tọ́ ogun ò tí ì ṣe tán láti fẹ́ ni ṣẹ́mà kí wọ́n wà ní skul nísìnyí olùlé sọ pé o fẹ́ fẹ́ ọkọ abẹ́nìkan sọ pé òun fẹ́ fi ọ àbí wọn náà lọ sọ pé ẹjọ fẹ́ fẹ́ra yín tó ẹ bí ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé tó fi di pé ẹ lọ lè ń bára yín ṣe àṣepọ̀ ó doyún wàhálà kò doyún wàhálà náà ní fún yín tòun náà ni pé àbí òun kọ́ṣẹ́ lọ́wọ́ ni àbí òun ṣe nǹkan mí lọ́wọ́ ni tó sámọ̀ pé wò tí ì ṣe tán ọkùnrin ò tí ì ṣe tán obìnrin ò tí ì ṣe tán àbẹ́nìkan ló ṣe tán ẹnìkan ò tí ì ṣe tán so tí wá di pé wá di pé ẹ fúnra yín lóyún àti pé ẹ bára yín ṣàṣepọ̀ so gbogbo ẹ náà ló ní wàhálà nínú tó wá kó bá di pé ọlọ́ọ̀lẹ́ lóyún yóò di oyún tó wà lásìkò yẹn unwanted pregnant ó lè lọ lè wò pé jẹun wá ọ̀nà tí ń fi ṣẹ́ tó bá lọ lè ṣe kò sírú wàhálà tí ò lè ṣẹlẹ̀ síyàn níbẹ̀ káti wá ní ọwọ́ successful orí oyún ṣẹ́ ọ̀pàdé àwọn olórí ibú tọwọ́ ṣẹ́ tí tọwọ́ ṣẹ́ àbí wọn náà ló lọ lóògùn fún ààrẹ tó ṣẹ́ tó kí ni ó fẹ́ fi yí ọ ipe mi tó ń bẹ tó tó bí kí ló fẹ́ fi yí ọ ipe yìí ní ìbẹ tí ó ya olóríire tó ìtọ̀ lọ lè ṣẹ́ yẹn àti wọ́n ọkùnrin náà tó yẹ kó wọn náà lóní tó ní ẹ̀jẹ̀ ká wá ìṣe ọmọ yẹn ní báwa báyìí tó tó káwọn ní káwá ti rà bí ọmọ yẹn ọmọ tẹ́ ẹ̀ nídìí lásìkò ọ̀hún ẹ lè rojú mú tó bó ṣe yẹ so gbogbo àwọn nǹkan yìí nílùú yẹn gbọ́dọ̀ ṣàkíyèsí nípa ọ̀rọ̀ ọmọkùnrin kékeré àtàwọn obìnrin kékeré kóra tí mo ń sọ yìí wàhálà ojúṣe òbí ni jẹ́ kí àwọn ọmọ rẹ ọmọ mà jẹ́ ká máa mà wípé hmm, tó bá ti di kí wọ́n bá ti ń di bíi láwùjọ wa ní tí wọ́n bá ti ń di bíi fourteen fifteen àbí kí wọ́n sì wo ìgbésí ọmọ àti ọ̀pẹ́ngìn ọmọ bọ́ bá ṣe rí so ara tó fi gbọ́dọ̀ mọ̀ náà fi gbọ́dọ̀ mọ ọmọ rẹ̀ yányán ọmọ yányán so láti lè ó fi lè mọ̀ gáìdì ẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó bá di fọ́rọ̀ oníyàwó dé ọ̀rọ̀ ọlọ́kọ dé so gbúrò àwọn kan yìí náà ni anabi sallallahu alaihi wasallam ló sọ fún wa pé tí èèyàn bá fẹ́ lọ́kọ àbí èèyàn fẹ́ níyàwó kí èèyàn wo àwọn nǹkan anabi ní túnkà al-mar'atu li arba' ànábì ni àwọn èèyàn tẹ́ rí bẹ́ ṣe rí wọn yẹn nǹkan mẹ́rin làwọn èèyàn máa ń wò tó máa bẹ́ fẹ́yàn ànábì ni wọ́n máa ń wo jamal ẹwà obìnrin kí obìnrin sì rẹwà o bákan náà máàlì ẹ̀ wọ́n máa wo owó rẹ̀ bákan náà wọ́n máa wo mọ̀lẹ́bí rẹ̀ kí àwọn mọ̀lẹ́bí wọn yìí dẹ̀ da ànábì ni ọ̀dí ni àwọn míì máa wo ẹ̀sìn rẹ̀ ànábì mention nǹkan mẹ́rin ànábì wá recommend nǹkan yẹn kan fún ẹlẹ́sìn ni kò wù kó fẹ́ so ẹ̀sìn nílà nàbì sallallahu alaihi wasallam nílà nàbì mú ànàbì sà fún gbogbo ẹni tó bá fẹ́ lọ́kọ àbí fẹ́ níyàwó ẹ̀sìn ni kò wù ẹ̀sìn táwọn sọ fúnra wa wọn náà ni ẹ̀sìn tó jọ ti ẹ̀sìn ọlọ́run gangan tó ju ẹ̀sìn tànàbì sallallahu alaihi wasallam náà káwá ní pé èèyàn fẹ́ ṣe khitba khitba òun ní jẹ́ pé kí èèyàn fẹ́ sọ̀rọ̀ fífẹ́ fún ẹni tí yàn fẹ́ fẹ́ òun ní ìgbésẹ̀ àkọ́kọ́ àmọ́ nǹkan tó so mọ́ kí o tó lè sọ pé lágbájá nu fẹ́ propose ẹ̀ pé màá fẹ́ hmm, àwọn afáàmà ṣe àwọn àlàyé tó pọ̀ tí o sì rí ẹ̀kọ́ tó lágbára níbẹ̀ àkọ́kọ́ ni pé tí wọ́n ní pé èèyàn fẹ́ ṣe kẹ́tìbà pé o fẹ́ propose obìnrin láti fẹ́ kó fẹ́ sọ fún pé mo fẹ́ fẹ́ ọ tòun náà ni ìbáhárò ìrọ́dàtì lọ́tìb fi nìka wà ìkọ̀bárẹ̀ mọ́rọ̀á ọ̀wọ̀lẹ́ yóò ha bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ tì í. ẹ̀rí kí mo ṣàlàyé lẹ́ẹ̀kan wípé èèyàn kì í fọ́ọ̀tù obìnrin èèyàn kì í fọ́ọ̀tù ọmọkùnrin náà níbi tó o bá fẹ́ lágbájá máa ṣépèlé ọ̀ tòun fọ́ọ̀tù ẹnì kankan kò sí ti ń jẹ́ à ń jẹni nípa lórí ọ̀rọ̀ àlọ́kọ̀ àbí àní ìyàwó torí pé kí ni aburú ni máa ń tibẹ̀ yọ̀ aburú máa ń tibẹ̀ yọ náà lọ́n fi ní kí fankihu ma taba lakum minan nisa tó tí o bá ti wú ẹ fi kalẹ̀ kódà ká ṣe pé ẹ̀yin náà lẹ́wọ́ pẹlẹ fẹ́ jẹ́ kí lágbájá àti làkàṣègbè kan fẹ́ra wọn kó sí tó burú ń bẹ̀ pípé ọmọ tí mo mọ̀ yá ọmọ rẹ ni yá ó sì ní ìwà ó sì ní ẹ̀sìn ó sì ní bíbí tó kó sì kí n sọ ọmọ mi ó sì wà nínú bíi kó sí tó burú àmọ́ ní ọ̀nà tó gbà o gbọ́dọ̀ jẹ́ kí àlàyé yẹn kó yé ọmọ rẹ lọ́kùnrin àbí lóbìnrin ni o gbọ́dọ̀ jẹ́ kó yé kì í ṣe pé tipa náà lọ́mọ wa sọ fún un pé dandan ẹ̀ńdọ̀ gbọ́dọ̀ jẹ́ kó fẹ́ ni tó aburú máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ̀ máa ń yẹ lómi tó ṣe pé wọ́n jẹ́ wọn ń pa fẹ́ra wọn ni kódà mo ti gbọ́ orí dáadáa mo ti gbọ́ orí pẹ́pẹ́ yẹn dẹ̀ ń sọ fún mi pé ọ̀la tó ń fojú ara àwọn orí báyìí ni tó ṣe pé bàbá ìyàwó lọ jẹ ọmọbìnrin pa pé fẹ́ ọmọ ọ̀rẹ́ mi lọ́kùnrin so wọ́n sì jẹ́ wọ́n ń pa lóòótọ́ ìgbà tó sì yá ó sì padà fẹ́ ọmọ òun lóòótọ́ àṣé ọ̀tọ̀ lọ́mọbìnrin yẹn tó fẹ́ fẹ́ ń tiẹ̀ tó ipẹ́ mi tiẹ̀ ti wà mẹ́ ẹ̀sìn mà ó sì wà nílé ọkọ tí bàbá jẹ́ ń pa òun àṣé kò fi àwọn àwọn àwọn àyè tẹ́mi ara ń bẹ lọ́dọ̀ ara wọn òsì síra wọn kalẹ̀ ara àdánwò ṣe rí kí ọkọ kọ́ mọ lọ lè ní boyfriend nù torí pé tó bá ti di pé ó bá ti ń pẹ́ ṣé tó rẹ̀ tó bá di pé ó bá ti ń pẹ́ kíyìn ò tètè lọ lè ṣe nǹkan tó yẹ kíyìn ò ṣe tó bá di pé òun òbí wa yarí pé yìn gbà sẹ́wọ̀n pé tàlàwọ̀ kan tí wọ́n ti kọ́kọ́ ní ọ̀rọ̀ láàrin ara wọn ìkíbàbọ̀ tó ní pé ẹni tó fẹ́ rẹ̀ tó bá pé ìgbà tó ti kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti sọ fún bàbá sàbá sí ní ìgbà ìgbà ìgbà sẹ́wọ̀n pọ́nmọkùnrin yóò ti yọ yóò ti kú omi wọn ò lọ lè bá ara wọn ìjọ tí bàbá wa fẹ́ fi ṣe nǹkan tó ń fẹ́ fi ṣe ń tiẹ̀ ọmọbìnrin yarí òun àti ẹni àkọ́kọ́ yẹn wọn ò fira wọn kalẹ̀ wọ́n sì ń kọ̀ǹtínú ó sì wà nílé ọkọ sògbà tó wáyà ń padà wá discover pé gbogbo ọmọ mẹ́rin àbí mẹ́ta tọmọbìnrin yẹn bí ọlọmọkùnrin yẹn ni wọ́n dẹ̀ wúlò tó wọ́n rí fóun lọ́jọ́ kẹtìrì báyìí tó irú eléyìí ṣé ọmọ aláàlí làwọn mẹ́rin rẹ̀ wọ̀n aláwọn kì í ṣe ọmọ aláàlí àmọ́ ta ló kọ́ọ̀sì rẹ̀ àwọn bàbá ìyàwó táwọn náà ti lọ lè ṣègbésẹ̀ tipátipá tipátipá gbúrú eléyìí aburú ni màá ń dálẹ̀ orí máa ń wọ́n níbẹ̀ orí máa ń wọ́n níbẹ̀ tó kọ́ lọ́kọ́ mọ́ṣọ́ àtàwọn fún wa òun náà ni pé kí n ò gbèrò kí n fẹ́ fẹ́ lágbájá so wà ìkìbárò mara ẹni tó fẹ́ fẹ́yàn ó lè sọ fọ́mọ obìnrin yẹn ẹ̀kọ́ wà mẹ́ o ó lè sọ fọ́mọ obìnrin yẹn pé mo fẹ́ fẹ́ ọ. àwọn wọlé yìí ò ha àbí kọ́lọ́ lè bá ẹni tí ó ń jẹ́ aláṣẹ rẹ̀ ẹni kí bàbá rẹ̀ àbí ẹni tó bá kù ní aláṣẹ fọ́mọ obìnrin yẹn kí ẹni tó fẹ́ fẹ́ kọ́lọ́ lè bá a. kọlọ lè bá pé bẹ̀rọ ọ̀gọ̀bẹ́ ti hí bìdálì kí mo fẹ́ fẹ́ ọmọ yìí lẹ́rìí pé mo sọ pé yẹn lọ ya bá ọmọbìnrin o so bóòlù ẹ̀kọ́ ni pé ya, lọ bá ọmọbìnrin ní ilé kọjá pé njọ́ tó bá fẹ́ propose kọjá pé nílé bàbá rẹ̀ ẹ̀hẹ́n àbí nílé wàlíyù ẹni tó ń jẹ́ ẹni tó jẹ́ guardians tó jẹ́ pòun láláṣẹ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni kò ti lọlé kò ti gbé ọ̀rọ̀ kò ti gbé ọ̀rọ̀ so situation mo wá ń ṣẹlẹ̀ nígbà mi tó ṣe pé o ò ní láǹfààní láti lè dé ọ̀dọ̀ bàbá rẹ̀ lákọ̀ọ́kọ́ so kó jẹ́ pé obìnrin tó bá fẹ́ rí yẹn kó má jẹ́ pé níbi tí ó jẹ́ kọ́lọ́fí wọ́n jẹ́ pé ibi tí ó jẹ kọ́lọ́ sí kankan tó dẹ̀ ńlẹ́yìn náà kó sì máa jẹ́ pé ibi tí ó ti máa lọ lè embarrass rẹ̀ tó ti máa dójú tì pẹ̀lú pé ó fẹ́ ní ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀. bí rẹ̀ tí àwọn tó ń jẹ́ aláṣẹ rẹ̀ tí wọ́n wà níbẹ̀ tó ní aláṣẹ obìnrin yẹn kó ṣojú wọn báyìí. so eléyìí ni n tí a ń pè ní kíyàn ni pé òun fẹ́ ṣe kìtìbà òun fẹ́ fẹ́yàn ayéwo ni a ti máa ń ṣe mo ṣàlàyé lẹ́ẹ̀kan so kìtìbà táwọn ń sọ yẹn ni pé ìsọpé yẹn fẹ́ ní pé mo fẹ́ fẹ́ lágbájá ó lè jẹ́ bí lafzin sarihin ó lè jẹ́ gbólóhùn tí ó wà dàrẹ́kítì yẹn sọ pé lágbájá mo fẹ́ fi ọ àbí kí yẹn lọ sọ́dọ̀ bàbá àti ẹni tó ń jẹ́ aláṣẹ ọmọbìnrin alámòójútó rẹ̀ pé ọmọ yín mo fẹ́ fẹ́ ni ìgbà míì o má jẹ́ pé wọ́n ọkùnrin gangan lọ́ọ̀lọ́ọ̀ wọn náà lọ lè sọ nílé fáwọn òbí tiẹ̀ náà ipe ẹ lọ bá mi sọ fún lágbájá tó ipe ọmọ wọn ń fẹ́ fẹ́ o tí ìrọmọbìnrin yẹn rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o wọ́n kàn sọ fáwọn bàbá rẹ̀ ńlé pé ẹ lọ lè bá mi àìrírí tí mo sọ ni pé o ní tí ìbá òun sọ tó ti ẹ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ gangan ni pé ẹni tí yẹn fẹ́ fẹ́ tán lẹ́lẹ́sìn ọlọ́run ṣe pé ìyẹn ti gbọ́dọ̀ ní ìwádìí nípa rẹ̀ làwọn afá ń ṣàlàyé pé ara ìgbésẹ̀ téèyàn gbọ́dọ̀ gbé òun náà ni pé kíyìn ó rán ẹni tó ń jẹ́ bóyá màmá tèèyàn màmá ọkọ tó fẹ́ fẹ́yàwó àbí ẹ̀gbọ́n ọkọ tó fẹ́ fẹ́yàwó tó àbí àǹtí rẹ̀ kó rán lọ sílé àwọn obìnrin tó fẹ́ fẹ́ kí wọ́n fi lọ lè bá ríru ọmọbìnrin yẹn kí wọ́n wo bó ṣe rí fẹ́ràn pé obìnrin àti obìnrin ó lè fúri ó lè fúri síra wọn láti lè sọ̀rọ̀ láti lè wo bó ṣe rí láti lè gbogbo ohun tó mọ nípa ọmọ wádìí àwọn lè bọ́ wádìí nípa rẹ̀ ọ̀nà tó dára jù náà lélẹ́yìí ọ̀nà tó dára jù lẹ́yìn ìgbà yẹn tó bá yẹ kó bá yẹn wá rí tán báwọn tó yìí lè ó ti rí pé hmm, ẹ wo bí obìnrin ṣe ní àpọ́nlé tó ó mì tó fẹ́ fẹ́ gan o lè mọ̀ tí ìmọ̀ bó ṣe rí yẹn yẹn ṣe kó kàmọ̀ kí obìnrin ta ni kódà nínú àwọn kan tó tún yẹ kí n tún mẹ́nu kàn òun ni pé ṣàkí ó ṣeéṣe kó jẹ kóbìnrin ètò tí ẹ wà gẹ́gẹ́ yẹn kó tóbìnrin bá ti bàlágà ló ti dàgbà kó máa bójú rẹ̀ ní ìmúra ẹ̀sìn kó máa bójú rẹ̀ fẹ́ ní tó fẹ́ fẹ́ òun wà á rán àwọn òbí rẹ̀ ìwọ́rọ̀ tá à sọ tó wà nínú ẹ̀sìn gẹ́gẹ́ nìyẹn òun wà á rán àwọn alọ́pẹ́ lọ́lẹ́ bá mi wo bó ṣe rí sùdà àwọn adé àwọn àfúniròyìn pé ah, ọmọ tó ní káwọn lè rí ah, bóṣerí bóṣerí bóṣerí bóṣerí bóṣerí ni àyàn ah, pupa ni ẹ̀dá dúdú ni ó tẹ́rẹ́ ó ṣe kíní kan àwọn oníwà sàlàyé rẹ̀ fún ọ mo tó ń bẹ nínú àlámọ̀rí ẹ̀sìn eré yìí tó bá ṣe pé kò bá wá wáyé bẹ́ẹ̀ tó yẹ pé bóyá ọ̀rọ̀ ti ṣáwájú síwájú kí wọ́n wá fẹ́ nídìí kankan nípa rẹ̀ tó rán àwọn èèyàn lọ síbẹ̀ náà kọ́lọ́ lébọ̀ wádìí irú àwọn eléyìí so bákan náà ara àwọn nǹkan táwọn máa ń fa máa ń pè ní ẹ̀kọ́ tó wà níbi ìbáraẹni sọ̀rọ̀ pé mo fẹ́ fi ọ òun ni pé ẹni tó ń jẹ́ wàléyù ọmọbìnrin yẹn ẹni pé ẹni tó jẹ́ guardian ọmọbìnrin yẹn aláṣẹ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kí ọkùnrin yẹn kó bá sọ nǹkan kan láì sí òun níbẹ̀ kò tún gbọ́dọ̀ jẹ́ kó rí láì sí òun níbẹ̀ tó bá jẹ́ pé ẹni tó ń lo nìkọ́ọ̀pù ni ó gbọ́dọ̀ jẹ́ lójú ẹni tó jẹ́ guardian yẹn náà ni omi ìpọ́ ọkùnrin yẹn yóò wá sílé bàbá yẹn so sírú ẹni yẹn ní ìsìn tó pé èèyàn lọ́lé rẹ̀ ọlọ́lé bàbá rẹ̀ tó pé ni wọ́n ti sọ pé òyà ṣíjú fún un wọ́n fẹ́ rí ọ ni dẹ́lẹ́yìn náà ṣé ẹyẹ àbíbí fọ́ ilé yẹn bàbá gangan ó láti kọ́kọ́ ṣe ìṣùbá ọ̀rọ̀ ẹ̀kún tó pa àgbọ̀dọ̀ jẹ́ wọ́n nípa òun gẹ́gẹ́ ti gbọ́dọ̀ kọ́kọ́ fún ọmọbìnrin yẹn níròyìn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yá báyìí tọmọ tó bá tó ní kíní kan ìmọ̀ tó ní ní ní kankan kan so àwọn àlàyé tí ó dáa tọ́rọ fi wọ ọmọbìnrin yẹn náà létí so lọ́wọ́ àṣàlàyé fún pé ẹnìkan báyìí mo sì rí pé tọ̀ ọmọ dáadáa ni àwọn tó kí wọn náà bá lẹ́yìn ìgbà tí bàbá ìyàwó gan ti wádìí ẹni yẹn tán ni o lẹ́yìn ìgbà tí bàbá ìyàwó ti wádìí ẹni yẹn tán tí wọn náà bá wá ní kó bá wù ọ̀tọ̀ òsìn burú mbẹ wọn ti ní kó wù ọ̀tọ̀ òsìn burú mbẹ so àmọ́ bàbá ò gbọ́dọ̀ ṣáájú kí ọkọ ọmọbìnrin kọ́kọ́ sí ojú náà tí ìbáṣepọ̀ bá wu ọmọbìnrin yẹn torí pé kẹ́mi ẹ̀kọ́ rọrùn láti pé kọ́bìnrin ti kọ́kọ́ rí yàn ní ìpín wà nínú ní kọ́ọ̀bù tó bákan náà ẹni tí wọ́n bá nípa àwọn fẹ́ ọmọ rẹ̀ tí ọkùnrin tí ọkùnrin wá bá inú ojúṣe ẹ̀sìn òun ni pé bàbá yẹn ó gbọ́dọ̀ ṣe gbogbo àlàyé bọ́mọ rẹ̀ bá ṣe rí fún ọkùnrin tó fẹ́ fẹ́ yẹn ni pé tọ́mọ rẹ̀ bá máa ń bínú sọ wọn pé ah ọmọ mi yìí à ọmọ bínú o à Khadija ọmọ bínú o à Mariam à ọmọ bínú o à ó ní sùúrù o à ó sì ṣe kíní kan o gbogbo tí bá máa ń ṣe náà lọ́sọ̀ fún so kó fi lè mọ kọkùnrin wà lè mọ tó ń fẹ́ lọ lè kàn lára rẹ̀ àmọ́ kọ́ wa mọ́ nípa ọmọ dáadáa ni ọmọ kìíní kan ni nígbà tó ah tó sì mọ̀ pé ìwà tí ò dá ń bẹ lára ọmọ yẹn má ṣe bẹ́ẹ̀ o nínú Islam bàbá ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ tó fẹ́ lọ́kọ so tí bá ń bẹ̀ ń bẹ̀ fún tó bá tẹ́ lọ́rùn kọkùnrin yẹn wọ̀ tí ò bá tẹ́ lọ́rùn kó bá kó padà so léyìí nínú nǹkan tí àwọn afá ṣe ní àlàyé ni so anabi sallallahu alaihi wa alihi wa sallam ìgbà tí anabi fẹ́ fẹ́ ẹ̀nì Khadija tó fẹ́ fẹ́ Aisha radiyallahu anha so ẹ kí n kọ́ mọ́ ti náà kò sí tó burú níbi kí obìnrin kó jẹ́ kóun ní yóò pé ẹni yìí mo sì láìkẹ́ láti fẹ́ àmúnà nígbésẹ̀ tí ó gbé kiri tó dáa jù ni pé kóbìnrin yẹn náà kó wá ẹnìkan tí ó sọ fún tí ó bá sọ fún ẹni tí ó wò yẹn ní ọ̀nà tí ó fi jẹ́ ọ̀nà ẹ̀kọ́ torí pé kí ni ó wọ́n ní ọkùnrin tí ó jẹ́ pé obìnrin ni ó kẹnu sí pé mo fẹ́ fi ọ tí ò ní ṣe obìnrin yẹn bá ṣubàṣu àfẹ́ńtó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run wa qalilun ma hum àwọn ènìyàn dẹ̀ kéré gan sùúrù ẹni Khadija sí anabi sallallahu alayhi wa sallam Khadija ó wù anabi láti fẹ́ àbí Khadija anabi wù láti fẹ́ Khadija wa rán àwọn èèyàn láti ṣe ìkàbáwò anabi láti fún anabi níròyìn anabi dẹ́gbà sọ anabi sì lù pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ gbogbo àná la gbọ́ sàn yẹn àti mà sọ Aisha radiyallahu anha àgbàtà anabi fẹ́ fẹ́ Urwa bin Zubair ó ní anabi sallallahu alayhi wa sallam khataba Aisha ila Abi Bakr níjọ́ táwọn ẹbí fẹ́ bá Aisha tọ̀rọ̀ bàbá bàbá Aisha lànà ìbá sọ̀rọ̀ yẹn ní pé Abubakar Siddiq ànábì sọ pé ah, ọmọ rẹ̀ yìí mo fẹ́ fẹ́ kódà Abubakar sọ níjọ́ pé ah ìkè àná àkúkà ọmọ ìyá ni mo jẹ́ èmi àti ah. àti ń dọmọ ìyá a ah. bí kọ́mọ ah, ni àwọn ọmọ rẹ ní àbà ọmọ rẹ ànábì ni àǹtí àkẹ́fìdí nìlà ọmọ ìyá mi lọ jẹ́ níbi ẹ̀sìn lóòótọ́ níbi ẹ̀sìn ni àmọ́ wàhíà lé halal mo lè fẹ́ tó ẹpọ́ ọmọ ìyá òdodo ni wá pé jẹ̀bá ni wá ní ilé ìfẹ́ ọmọ òun ni o àmọ́ wà tá a kì í ṣe ọmọ ìyá ìjẹ́ mo lè fẹ́ tó léyìí kí ni ẹ̀kọ́ ta fẹ́ mú bẹ̀ ni pé ìyẹn máa sọ fún ẹni tó jẹ́ bàbá ìyàwó kódà tó ti bá ọmọbìnrin sọ̀rọ̀ rárá tó tí ó sì wùyàn àmọ́ gẹ́gẹ́ bí irú àwùjọ ti wà yìí tó bá rí báyẹn òbí tèèyàn náà ni kéèyàn gbé lọ sọ́dọ̀ òbí ti ọmọbìnrin yẹn tó ní ó jẹ́ kẹ́mọ̀ pé alágbájá yìí á ah, ó ṣetán láti fẹ́ fẹ́ ọmọ wa ní òdodo ni so eléyìí náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kẹtìbà kó jẹ́ pé ohun tí ó wúyàn tí ó sì wu ọmọbìnrin òun ní àkọ́kọ́ ìgbésẹ̀ tí a máa ń gbé ní ó túmọ̀ pé ah ẹni yìí ó ṣetán láti fẹ́ lóòótọ́ ni ẹ máa wúlò àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n bá gbé yóò wọ́n kó jẹ́ pé kẹ́ tó rí irú ìgbésẹ̀ tí wọ́n gbé nínú mọ̀lẹ́bí kan wá jẹ́ pé fìtínà wàhálà ni wọ́n mọ̀ wá fà lẹ́yìn ìgbà tó bá fẹ́ra wọn tán túrúgbó náà ni wọ́n mọ̀ tí ìpìlẹ̀ báwọn ṣe gbé gbèsè àmì tó kọ́ kàn fẹ́ra wọn lójú títì ó sì hé ó sì di pé wọ́n sì lọ lè ń bára wọn níbẹ̀ náà wọ́n sì ń lọ ọkùnrin ó sì ń wá lọ obìnrin náà sì ń wá lọ tó àwọn mẹ̀lẹ́bí wọn náà sì ti ń mọ̀ wọ́n pé àmì tó ti abúlé àwùjọ wa nìkan ni pé ẹ̀kọ́ rí i pé wọ́n ń pàdé ara wọn báyìí obìnrin ní ọkọ̀ wá ọkùnrin lọlé wàhánàlá délẹ̀ náà tẹ̀ ń fún àwọn ọmọ kéékèèké nílé láwọn ọmọ kéékèèké tẹ̀ ń fún wọn ní yàrá tí wọ́n ń dá ní ẹ máa ṣọ́ wọn bẹ́ẹ̀ bá ti ń yọ yàrá fún wọn ẹ máa ṣọ́ wọn so wọ́n máa gbé obìnrin wá ẹlòmíràn ní ìyàwó ọ̀rẹ́ àwọn yóò gbé wá lé rẹ wọ́n fẹ́ sọ lé rẹ délé hòtẹ́ẹ̀lì lè zìnà so ẹ bẹ̀rù ọlọ́wọ́n bá ẹ máa pa àwọn ọmọ yẹn sákìyèsí tòtúrà àwọn olùpẹ̀ nǹkan ìjìyà máa ń ṣe tuntun tó mọ̀ pé nǹkan tí ó bí ọlọ́wọ́n bá tó dára tó bí nínú ni tòun náà ni pé mùsùlùmí kò gbọdọ̀ súnmọ́ ìdí nǹkan tí ń jẹ́ aburú ìbàjẹ́ táwọn èèyàn máa ń ṣe ní àwùjọ kó ba lè rí àánú ọlọ́run ọba so fún àwọn tí a bá ní ìbéèrè kan sí ìbéèrè méjì so a ti ń retí kọlù fún àti ọba fẹ́ pè sí orí ètò àmọ́ tíwájú kí n tó parí ní kìí sunday títí ọ̀túnla yóò oṣù kọ̀ọ̀túnla yóò ìjọ mẹ́wàá ní agboolé ọlọ́jẹ́ ní ọlọ́jẹ́ nílọrin so lẹ́kítọ̀ wa ń bẹ̀ ní aago mẹ́wàá yìí nílà so ọmọ yàrá Abdul Fatah òun náà ní sàmúní òun yóò ṣòwò àti níbẹ̀ wọ́n ní kí ọ̀rọ̀ nípa kí ló ń jẹ́ bídà àwọn wo ló ń bídà gan òun náà ní afẹ́sọ̀ lélẹ́lẹ́ so àwọn kọ́ọ̀lù kan ti ń wọlé náà. Assalamu alaikum. Wa salam wa rahmatullahi wa barakatuh. An'ama Allahu alaikum. Naam, ahlan wa sahlan. ìjọba kò sí mo ìbéèrè yìí náà Tí èèyàn bá ń ṣe wá àti lọ́wọ́, tó jẹ́ olùrántí ọlọ́run. Ẹnìkan wá gbádùn bóyá ó gbádùn ìṣòro sí rẹ̀ ní ọlọ́gà hmm. ni wọ́n ẹ̀ǹtí ìṣẹ́ wá ní kòkòrò ní ọmọ rẹ̀ kan. Tí Ìsìláàmù fara mọ́ kí èèyàn gbọ́ obìnrin yẹn. Àbí ọ̀nà wo ni ó gbé gbà? Ẹ̀dọ́ kan wá fẹ́ra. Ṣé tó wáyé pé ó bá wò tó bá sọ fún ènìyàn pé àwọn ah, fẹ́ fún ọlọ́mọ yìí? Àwọn kọ́ ni pé tó ti kọ́ bọ́mọ yẹn sọ tẹ́lẹ̀ náà lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ náà sọ́kàn rẹ̀ balẹ̀ pé tóun bá sọ fọ́mọ ẹ̀ yìí yóò ṣe tòun yọ̀gbọ́ káti àwọn ní kó ti sọ fọ́mọ yẹn tẹ̀ tẹ́lẹ̀ ó yìí sọ fún un ọmọdé ní pé òun gbọ́ tó sì ló wù ú kò sí ní tó burú mbẹ́ gbogbo tó wá ń jẹ́ process jíù process tó gbọdọ̀ ṣe láti fi ṣe ìgbéyàwó ọmọ yẹn àmọ́ tó bá jẹ́ pé wọ́n bá fi ní pé ah, èmi ọ̀ láìka fáà yìí àfọwọ́n àti tó wú ẹ̀yìn tẹ́yìn fẹ́ràn rẹ̀ tẹ́ gbádùn ọ̀rọ̀ rẹ̀ yìí mi ò gbádùn rẹ̀ mi ò láìkì ẹ̀ ń tèmi fọmọ rẹ kalẹ̀ o kò kóra kò nídìí kó bínú rárá ní bàbá yẹn tó bí ó ṣe jẹ́ nìyẹn bí ìdìnnìlá ọjọ́ ti lọ tó bá di ní ọjọ́ mẹ́jọ tó wàá tó máa kọ̀ǹtínú àwọn tí à ń pè é lákòó bínú ẹ orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine abdulfatah sọlọmi ọlọ́run dágbére pé subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum. ورحمة الله وبركاته